Easy, easy. Oh. Nina Tena Eleni, Pọ́n tó ń wíṣì wa wẹ̀, bàbá tí àdá oníná, pọ́n tàbí ọ̀rẹ́ wa. Àní pé kí ló ń gbọ́n yìí, mo sọ fún kíwé ń gbọ́n yìí, àti pé kí ló ń bọ̀ yìí, owó lámà ló ń bọ̀ yìí. Nina Tena Eleni, pọ́n tó ń wíṣì wa wẹ̀ pàtí àdá orí iná fọ́n tàbí ọ̀rẹ́ wa àti pé kíwé ń gbọ̀n yìí mo sọ fọ́ kíwé ń gbọ̀n yìí mo ní pé kí ló ń bọ̀ yìí owó ńlá mà ló ń bọ̀ yìí àwọn afáṣàkù takù àwọn agan nàkú nàkú àwọn kankan fa ṣíṣà àwọn agan à fídà ṣẹ́yìn mọ́ àfa ọ̀yọ́ béèrè lọ́wọ́ mistura ṣẹbẹ́ mo ní tàdúrà béèrè lọ́wọ́ pẹ́yẹmí ṣẹbẹ́ yìí mọ́ aishodes béèrè lọ́wọ́ yahoo ṣẹ̀ṣẹ̀ yí àwẹ̀ ń kó mi àwẹ̀ tí mo ti ń bàbọ̀ látọjọ́ tó ti pẹ́ wá ṣé wọ́n wá rò fẹ́ jà ní. ó bèbí jọ̀mọ́ jàǹdà ẹ̀ iná àtẹnu ẹlẹ́ni báwọn tó ń wíṣì wá wẹ̀ bàbá tí àdá oníná báwọn tá a ọ̀rẹ́ wa àní pé kíwèé ń gbọ̀n yìí mo sọ fún ọ kíwèé ń gbọ̀n yìí àti pé kí ló ń bọ̀ yìí owó ńlá máa ló ń bọ̀ yìí iná àtẹnu ẹlẹ́ni báwọn tó ń wíṣì wá wẹ̀ bàbá tí adá orí náà àwọn tàbí ọ̀rẹ́ wa àti pé kí ló ń bọ̀ yìí mo sọ pé kíwé ń gbọ́n yìí mo ní pé kí ló ń bọ̀ yìí owó ńlá mà ló ń bọ̀ yìí my mistake are full dollar trying you don't need to say I'm èmi ni pastor jerry èmi tún ní fáyemí èmi láfa amọ́dún torí pé mẹ́ta lọ́kàn ọmọ mẹ́wàá kò lè tó mi atm nínú pool afọ́jú ti ń lo pos cbn ti ń pín atm do I look like Jelili àbí mo jọ Mr Ibu ọmọge díẹ̀díẹ̀ wọ́n ṣe bọ́dà mi léṣe wọ́n máa kàn bọ́dà lẹ́yìn torí wípé wọ́n ní jẹ̀rì ẹ̀yìn náà tẹ̀lé ẹlẹ́ni báwọn tó ń wíṣì wá wẹ̀ bàbá tí àdá oníná báwọn tàbí ọ̀rẹ́ wa àní pé kíwèé ń gbọ̀n yìí mo sọ fọ kíwèé ń gbọ̀n yìí àti pé kí ló ń bọ̀ yìí owó ńlá máa ló ń bọ̀ yìí iná tẹ̀lé ẹlẹ́ni báwọn tó ń wíṣì wá wẹ̀ bàbá tí àdá orí náà àwọn tàbí ọ̀rẹ́ wa àti pé kí ló ń bọ̀ yìí mo sọ pé kí ìwé ń gbọ́n yìí mo ní pé kí ló ń bọ̀ yìí òun ńlá mà ló ń bọ̀ yìí àlefi bàtà sọ́dà bàbídí easy bí wàá tútúrú àbẹ́bí sí àṣẹ lọ́rùn mà ní kún fáyà kún àwọn onítàdú àwọn ṣe farawé o ṣe farawé o ṣe farawé o àwọn ọlọ́rọ̀ ní jẹ́bù tòmọ́rú fi ìmáyọ̀délé ṣùgbọ́n ọmọ bò ní jẹ́bù àwọn olùsà ní jẹ́bù easy lórí bíìtì yìí davis ló ṣe mí sí i lẹ́kàn ló kún tọ́lọ́run mm, mm, mm. jọ dáríjì mi aláyí ló ní mọ̀ràn ipa jọ jẹ́ kí wọ́n mọ̀ rgg forty seven extra mr macaroni j smith lakazuku ọmọọba ní malaysia hushpop mú wọn dán dáadáa.